وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار أيها الأحبة في الله السلام عليكم ورحمة الله وبركاته هاي إذا ظلام يجب أن adágbẹ́ fún ọdún ó ti tẹ̀jẹ́ kó ti yé gbogbo wa náà but alhamdulillah òrùn yẹn ti ń wọ̀bọ̀ díẹ̀díẹ̀ ilé nínú táwọn ti ní lórí ni ní ìbámu sí ẹ̀kọ́ tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wípé ìdùnnú méjì ni wọ́n jẹ́ ti àwọn aláwẹ̀ ìdùnnú àkọ́kọ́ gbogbo ìgbàkígbà tí òrùn bá ti ń wọ̀ fún abẹ́ sínú ìrírẹ̀ kejì òní tí wọ́n lọ bá pàdé níwájú ọlọ́run bàdìkẹ́ lọ́ba tí ó dá wọn abẹ́lọ́run bàdìkẹ́ ọlá kó tẹ́wọ́ gba àwọn ìyàdá àtúwa àwọn kókó tó wà nínú sábẹ́nú ẹ̀ ọlọ́run kí ó gbà lọ́wọ́ wa fún má dà kankan lù wá láyà mẹ́ ọ̀lẹ́lá húdà wọlé àtiwọ́ta ìlà ìlà ìlà àdàlà ẹ̀rí wọ́n ní kí awonu ayà alukur'an kí a fi bára wa sọ̀rọ̀ pàtàkì jùlọ wọ́n ní kí a wọ súratul Maida yíò ní túra ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní káwò láti àyà àádọ́rùn pé lórí ìkọkànléláàádọ́rùn àti kejìléláàádọ́rùn yẹn ni túratul Maida Quran chapter five verse ninety to ninety two abẹ́lẹ́ wọn bá lè jọlá kí ó ṣe nírọ̀rùn fún wa ká lè wo ọ̀rọ̀ rẹ̀ pàtàkì jùlọ inú oṣù tá à ń bẹ nú ẹ̀ oṣù abiyì shahrul mubarak shahrul maghfira wa aidan shahrul burhan oṣù àpọ́nlé ni oṣù àlùbáríkà ni bẹ́ẹ̀ ni tá a bá fẹ́ dà pé dáadáa tán a ní ramadan oṣù alukur'an ni kí ló fà á kì í ṣe ọ̀rọ̀ wa òjò ọlọ́run bá lè kí ọlá fúnra rẹ̀ sọ́nà alukur'an tó bismillahir rahmanir rahim. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والقرآن فمن شهد منكم الشعر فليصمه ọlọ́run bá ní kẹlá ló bá wa sọ̀rọ̀ báyìí nínú alukur'an ní ẹni tó ròyìn oṣù rọmọdánì fún wa àti pàtàkì oṣù rọmọdánì ọlọ́run wa mú jáde nínú ọ̀kan pàtàkì tí oṣù rọmọdánì ní ọlọ́run ní ṣáàrù rọmọdánì ẹ̀ẹ́rí oṣù rọmọdánì ẹlẹ́bí oúnjẹ sí ìlùkùrán oṣù tó ṣe wípé inú ẹ̀ láti sọ àlùkùránì kalẹ̀ fún àwọn èdè yẹn oṣù yìí lóṣù tó ṣe wípé inú rẹ̀ láti sọ àlùkùránì kalẹ̀ kùránì wá ń jẹ́ kí níka buddha linnaas ìmọ̀nà ló jẹ́ fún àwọn èdè yẹn wàbà yìí náà ti nínà lùhúdà wà lùkùrùkọ́ ó wá ń jẹ́ àlàyé mọ̀nà àti tí ó máa ṣe òpinya yẹn ní ìfọ́nì báyìí nà lè hàkùwà lọ́ọ̀tẹ̀ yóò máa ṣe òpinya láàrin ta pè nírọ̀ àti ta pè lódodo ìdí Kùránì tó fẹ́ ṣe nínú ìdẹ̀ni ọmọ ẹ̀dẹ́ èèyàn lélẹ̀ hudan linnas wa bayyinat min al-huda wal-furqan àárí ẹ̀kọ́ méjì dìbò ṣókí ó tẹ̀lé kó jù bẹ́ẹ̀ lọ nínú àárí al-Kùránì ta kàyí ọlọ́run ní hudan linnas Kùránì ta sọ̀kalẹ̀ nínú oṣù Ramadan hudan linnas ìmọ̀nà ló jẹ́ fún ọmọ ẹ̀dẹ́ yẹn àwọn ẹ̀dẹ́ yẹn ó máa wá ìmọ̀nà látara kùrán èyí ni wípé bó ti rọrùn fún wa láti fi kùránì ká fi kírun tó rọrùn fún wa láti fi kùránì ká fi bí ọlá ọba àlejò ọlá bó ṣe rọrùn fún wa ká ṣàdúrà gbogbo ń tá a bá mọ̀ ní dáadáa tá a fẹ́ tọrọ wájú ọlọ́run ká fi àkùránì ká fi bẹ ọlọ́run ọba àlejò ọlá. ọlọ́run ní ọ̀rọ̀ kùránì kò mọ sí bíbá yìí nìkan nínú àwọn iṣẹ́ tí kùránì fẹ́ ṣe wúdàn náà kùránì jẹ́ afinimọ̀nà fún àwọn ọmọ èèyàn kò wá ṣe yẹn nìkan wàbà yìí náà kúdà yóò tún wá máa ṣàlàyé ìmọ̀nà yẹn fún wa bá ti pé ọmọ àlùkùránì mọ̀ lásán òun náà ní gbogbo nìkan sangilidi ìwọ́n a máa ń fi kùránì a máa fi ń bẹ ọlọ́run bá lè jẹ ọlá bẹ́ẹ̀ la máa ń fi kùránì tún kọ ìtẹ̀lé wa a máa fi tira wa mọ̀nà nílé ayé tàǹbẹ̀ǹbẹ̀ yìí káyé lẹ́tù káńtì á lè dá nítorí bá lè kó láti ròyìn alukùránì yẹn bàyìnà mìnàlúdà òun ka kùránì ló fi lẹ́nu tó fi ń bẹ ọlọ́run wàá tún máa ka kùránì wàá máa tọ́ di ẹ̀ ìyẹn máa ń tọ́ di alukùránì ẹni pé wàá àti kẹ́kọ̀ọ́ alukurani ti wá rọrùn fún gbogbo wa wọ́n ti translate kurani fún wa ó ń bẹ lédè gẹ̀ẹ́sì èdè ìbò ó ń bẹ lédè yorùbá tàwùtà ń bẹ tí ibo gan bẹ tí àwọn france french tí wọn náà ń bẹ tó tó bá ti ń ka alukurani tó fi ń bí ọlọ́run tó máa fi àwọn àgbà kankan lẹ̀ nínú tẹ̀mí ẹ̀ kó máa fi wo àwọn ẹ̀kọ́ tó ń bẹ nínú alukurani tọ́lọ́mọba àlejò ọlá tó fi alukurani tó fi ṣe fún wa nìyẹn tá wo àyè míì ọlọ́run bá ní kí lọ́ darí ọ̀rọ̀ kùránì kọ gbogbo ọmọ ẹ̀dẹ́yàn ọlọ́run ya àyíwá náà mo pe gbogbo ẹ̀yìn ọmọ ẹ̀dẹ́yàn pátá kọjá àdìkún mọ̀ àyíwá tó mi rọ́bìkùn a ìkìlọ̀ àlàyé tó yè tó yè kóró títí wá báyìí látọ̀dọ̀ ọba tó dá yìí wọ̀ṣìfá òǹdìmá fi sudur bẹ́ẹ̀ ni in tó dé wá bá yìí ṣìfá òǹdìmá fi sudur ìwòsàn ni yóò máa jẹ́ fún àwọn àrùn ẹ̀mí àrùn àwùjọ òun náà ni àrùn ẹ̀mí àwọn àrùn tábà ní kó láwùjọ òun lè yóò dì mẹ́mí ọlọ́run ní kùránì tó dé wá bá yín ìkìlọ̀ ló jẹ́ fún yín bákan náà kì í ṣe ìkìlọ̀ lásán wọ̀ṣùpá olùmọ̀ fi sùúrù ìwòsàn ló jẹ́ fún gbogbo àwọn àrùn tí ó máa sọ̀kalẹ̀ nínú ẹ̀mí ọmọ ẹ̀dẹ́yàn wàhúdàn ìmọ̀nà ní kùránì wàhúdàn ìmọ̀nàlójẹ́ wàrọ̀mátùn lílmọ̀mìnì ati ìkẹ́ àti àánú tí wọ́n jẹ́ fáwọn onígbàgbọ́ òdodo. kò sí tọ́lọ́wọ́ bá lékẹ́ ọláròyìn fún wa tó ju alùkùránì lọ ẹ̀yà àdàlá oṣù alùkùránì náà àwọn ládá ọlọ́kan òjọ̀kan tí a máa ń rí látara kíkà alùkùránì gbígbọ́ alùkùránì kíkẹ́kọ̀ọ́ alùpùpù ọlọ́run kó má fi dùn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kó tàn wá ní ẹ̀sán àdìpèlé àdìpèlé àti gbogbo àwọn ọmọ ìyá tí a ṣe agbátá irú gbogbo wa yìí káàkóta mo darí kíkí sí orí ṣéèkì wa tó ń bẹ níkàlẹ̀ ṣéèkì abdulkudus abuzeyi kọ́lọ́run bá àlejò ọlá kó tàn máa ṣe àgbéga fún wọn. ara àgbìyànjú wọn ó hàn káàkiri bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àbọ̀ náà ti ń tọ́ka jábẹ́ náà bá àlejò ọlá àlékún dáadáa tó ṣe fún wọn kó túbọ̀ fi ẹsẹ̀ wọn àti ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wa kó túbọ̀ fi rìn lójú ọ̀nà Islam ọ̀lẹ́lá ọ̀lẹ́ wọlé àtúwọ́ta ìlà àbílà ìbáàdàlá àyà tí a fẹ́ wò àyà tó ṣe wípé ó mú àwọn ìdájọ́ kan nínú àwọn ìdájọ́ tí ọmọ ẹ̀dẹ́ èèyàn tá yí nínú àwùjọ wa òun ni àyà yìí Suratul Maida gbogbo wa tá a bá wọ al láti máa lo fóònù wa sí ọ̀nà tó dáa pàtàkì jùlọ gbogbo wa láti transfer kúrò ní symbian phone àti bọ́ sórí kí ni android so àwọn application ti ti wà dáadáa application kùránì ń bẹ lórí fóònù wa ní ìmú kùránì ní dání òsì ń bẹ wà á download the application kùránì àwọn application ti wà rẹpẹtẹ pé hadith náà wà both ti arabic ni àti ti ìyíṣíyà ni méjèèjì wàá máa wo wàá máa wo translation níbẹ̀. ẹ mú Al-Qur'an jáde ká wo tí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀ nínú Suratul Maida súra ẹlẹ́ẹ̀karùn-ún áyà náìtì sí náìtì wán áyà náìtì sí náìtì wán ọlọ́run bá àlejò ọlá ń bá wa sọ nínú áyà yìí báyìí wípé Rahim Ya ayyuhal إنما القمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين اللهم عليك يا ọlọ́run bá tí أم بابا jùlọ ó ń ọlọ́run ní yá ayúwa lẹ́bí na àmánù mo pe gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ọlọ́run bá àlejò ládarí ọ̀rọ̀ yìí kọ gbogbo àwọn tó ṣe wípé wọ́n juwọ́jú tẹ́lẹ̀ fún òfin ọlọ́run ọba wọ́n ṣe tán láti gbàfà wọ́n ju ìtẹ̀mí wọn lẹ̀ láti tẹ̀lé òfin ọlọ́run wọ́n rí ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó máa tukọ̀ ìtẹ̀mí ayé wọn. àwọn àwọn ni òun náà ni àwọn tá ń pè ní alẹ́dínà àmàlù àwọn tó ṣe wípé al-iman ó ti ráyè jòkó nínú ẹ̀mí wọn ìyẹn ni tá ń pè ní ìgbàgbọ́ ìgbàgbọ́ ti ráyè jòkó nínú ẹ̀mí wọn ẹni tí gbàgbọ́ ráyè jòkó nínú ẹ̀mí ẹ̀ òun ló máa dìde ní òkèrò ẹni tí gbàgbọ́ ráyè jòkó nínú ẹ̀mí ẹ̀ òun ni ó gbàwẹ̀ lásìkò Ramadan ẹni tí bàbá ń nínú ẹ̀mí ẹ̀ òun yọ nínú owó rẹ̀ ìbáàdàlá ọlọ́run ní ọ̀rọ̀ tá a dojú ẹ̀kọ́ yìí a ẹ̀kọ́ ẹ̀yin tó ṣe wípé àlẹ́bínà àmàlú ẹ̀yin tẹ nígbàgbọ́ nínú ọlọ́run tẹ́ gbẹ́rù rí nípa ọba tó yín ọlọ́run bá lè kí ọlá lẹ́bi ṣe ẹni ìsíwájú òun lẹ́wọ̀ òun lẹ́ ń bá nájà ìta fi ń nájà láyé ó pọ̀ jàǹtìrẹrẹ ẹlòmíì òkè ìbàdàn ló ń bá nájà torí wípé gbogbo ohun tó wù kẹ́ lè gbọ́ tẹ́bátà ti pé òkè ìbàdàn tẹ́bá ti fi kì í ọkàn rẹ̀ ó balẹ̀ torí pé ibi tí ẹ̀mí rẹ̀ so mọ́ nìyẹn ẹlòmíì àbá rẹ̀ àbí ṣéwù rẹ̀ ni kò sí gbogbo ohun tẹ́ lè gbọ́ ẹ sáà ti dárúkọ ṣéwù rẹ̀ nínú àdánwò tó bá wa nínú àwùjọ àárẹ̀ àwọn míì tí wọ́n bá ṣàdúrà tán wọ́n gbà tó bá ṣàdúrà lọ pé bọ̀ tó wọ́n ní ní ọlá ṣá mashad ní ọlá ṣá mashad ibadallah ó túmọ̀ sí pé gbogbo àdúrà táwọn ṣe ṣá mashad ló lè gbàdúrà náà fàyínà ṣá mashad lọ́dọ̀ tí wọ́n bí ọlọ́run ló jẹ́ ẹlòmíì gbogbo lóhùn kẹ́lẹ́ sọ ntí àfa àtúntẹ̀mí rọ̀ àfa àtúntì ẹ̀mí sì sí lọ́dọ̀ àbíṣẹ́wù rẹ̀ kan tó gbé ẹ̀mí ẹ̀ sí lọ́dọ̀ gbogbo ń tẹ́ bá lè máa sọ tó bá ti lọ ń ta ko ń tí rẹ̀ gbé dání wàláhì kò ní gbọ̀n kan tó wù tẹ́ sọ wọn. torí wípé in tó gbára lé ṣéwù rẹ̀ ni àbí àfa rẹ̀ yẹn ni òsì fẹ́ gbọ̀n kan mí ìmọ̀ ní ìdẹ́yìn tí ṣéwù yìí bá sọ báyìí ni ọ̀rọ̀ amùsùn ní òbọ̀rọ̀ rí báyìí kálá eléyìí burú jáì ọ̀rọ̀ àwa mùsùlùmí ntí ọlọ́wọ́n bá àlejò ọlọ́ọba tó dá wa tó mọ̀ wá tó mọ̀ wá ọba tó mọ̀ ìṣẹ̀mí wa tó mọ̀ ìparí rẹ̀ ìyẹn lọ́ba tó kiri ẹ̀ wípé watawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́run ní ẹni tẹ́ gbára lé al-hayy òun náà ní ọba àlàyé alẹ́bí làyàmú ọba tó ti wípé kò ní kú láíláí gbogbo ohun tó wù láyé ní ẹ lè gbára lé èèyàn ni àlùjẹ̀nú ni màláíkà ni oṣó ni àjẹni gbogbo ohun tó wù ká lè pe àwọn kan náà padà tán láyé torí pé ìròyìn gbogbo nǹkan tá a dá nínú ìròyìn tá a fún wọn òun náà ní kí ni ikú ẹni tó gbára lé nígbà tó ń bá kú kí ló máa kù fún wọ ìyẹn lọ́wọ́ máa níjọ ládàrí gbogbo wa pátápátá pé wọ̀táwà kálí alẹ́láyì ẹgbára lé ọba àlàyé kìí sàlàyé lásán àlẹ́bí láyàmúd ọba tó ṣe wípé kò lè kú láyéláyé kò kú lánàá kò kú lẹ́ni ilé ayé ò fi parẹ́ ọlọ́run ọba ò ní kú yóò máa bẹ lọ gbére ni òun lọ́ba tá a bọ̀rọ̀ kí ni tá bọ̀rọ̀ fẹ̀yìntì àwọn àlẹ́ nínà àmọ̀nù àwọn tó ti wípé wọ́n gbé ara lé ọba tó dá wọn látara wípé wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run ọba yìí gbogbo àṣẹ tọ́lọ́run ọba àlejò ọlá tó pa wọ́n wọ́n ṣe tá àti ṣe kí ni àti dúró ti òfin àti àṣẹ ọlọ́run láì bìkítà kí làwọn èèyàn sọ ń pa wọn ẹlòmí ẹ̀rú ó máa bá pé ẹ̀ tó bá ní kó mọ lọ́mọ sáájú ju ìdáhùn ẹ̀dá lè tó máa sọ wípé à This one says don't go mosque well well. Ojú bá mọ̀ sí. Ẹlòmíì látara wípé yóò ṣe ẹ̀sìn yóò jọ sí fọ́nà. Ojú wa mọ̀ sí pé kí ni wọ́n máa sọ ládùúgbò wa. Àbí kí ni wọ́n máa wá sọ nínú fámìlì wa pé òun náà ti lọ join group ó ti lọ join group wọn. Ẹ wá máa bèrè pé group wo ni wọ́n ló join. Àwọn tó jòkó ti òfin ọlọ́run ọba àlejò ọlá bí wọ́n àfi ọwọ́ pa ìdá ọlọ́run ọba àlejò lálójú bó ṣe lè wù kó kéré mọ́ bẹ́ẹ̀ sì ni kò sí gúrùpù kankan torí pé wọ́n ìgbà bọ́ọ̀mù ìyẹn gba bọ́ọ̀mù kó tó ṣe tọ́lọ́run ìyẹn gba bọ́ọ̀mù kó tó di mùsùlùmí àmọ́ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi wọ́n máa fi dẹ́rùbà àwọn èèyàn torí kíni láti lè bá kó wọn láyà jẹ bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n ń dúpọ̀ tẹ́rì sínú àwọn aburú oríṣiríṣi ọlọ́kan ìjọkan ìdìnnà ṣíṣe ní ọdún mú ni wọn ní bẹ́ẹ̀ rí láì dá àmọ́ tó bá gbìyànjú láti tún gbèsè ayé ara ẹ̀ ṣe torí pé ó mọ̀ wípé tá a bá lo ilé ayé tá a padà wá lo àlùkìyámà bẹ́ẹ̀ ni ilé ayé nǹkan kékeré ni àlùkìyámà in tó tí èyí tán mọ́ ni báwo là á ṣe wá fi àlùkìyámà á fi ayé á ṣe fi ra àlùkìyámà òun ni wọ́n pè ní àlẹ́bí náà àmọ́ ni báwo la ṣe níta àlìkìyàmọ̀ tó pa fẹ́ gbádùn lé ayé eléyìí òun ni tí kúkúrú nígbà pè ní kèfèrí àwọn nǹkan tó mú dání àwọn tí wọ́n pera wọn ní olùgbàgbọ́ nínú ọlọ́run ọba tó dá wọn ìyẹn làwọn tó ṣe wípé wọ́n ta ilé ayé láti lè máa rí àlùkìyàmọ̀ lò wọ́n ta ilé ayé kò túbọ̀ sí wípé àwọn náà máa jẹ kò túbọ̀ sí pé wọ́n á mú bẹ́ẹ̀ ni ò túbọ̀ sí pé wọ́n á dán kò túmọ̀ sí pé wọ́n á máa lò àmọ́ wọ́n ti lé ayé lẹ̀ díẹ̀ kí wọ́n lè ba àrójú mútu àtìyámà ẹ mọ̀ wípé àwọn mùsùlùmí wa náà lẹ́ mọ̀ gbọ́ ẹ̀dá pẹ̀sẹ̀ àmọ́ bá ń bẹ lọ́hùn fún tìrù yúrọ̀ mi lọ́rùn wọ́n pèrún dúrì kò dìde lọ kírun dúrì wọ́n pèrún ásìrì kò lọ kírun ásìrì nítorí kúta máa gbọ́ lẹ́nu ẹ̀ ẹ dákun ẹ máa bá wa bẹ ọlọ́run ó fi ó ń wù èmi náà kí n máa kírun àmọ́ ẹ̀ka máa bá ń bẹ ọlọ́run kó lè fi rọ̀ mí lọ́rùn ni kálá ẹni kó gbẹnu ẹ̀ dákẹ́ ẹmọ̀ nígbà tí yẹn fi hàn fún yẹ̀yẹ́ nìyẹn nígbà tí yẹn fi ọba tó dá tó fi ṣe yẹ̀yẹ́ àti jẹun rọrùn èèyàn bẹ́ẹ̀ mu ó rọrùn fún àti wọ aṣọ ó rọrùn fún kò wá jẹun kó ní ẹ bá ń bẹ ọlọ́run kó oúnjẹ rọ̀ mí lọ́rùn oúnjẹ oúnjẹ tọ̀sán ó tún lè kò wá níwòye ju wípé à ẹ dákun ẹ bá ń bẹ lọ́n kókó oúnjẹ rẹ̀ mí lọ́rùn ẹ bá ń bẹ lọ́n kópa tẹ́gùn kó jẹ́ kí n máa rátẹ́gùn míì ó wá kú kó fún ọlọ́run ní ìwọ̀ kékeré tọ́nà wọn bá ní kí lábẹ́rẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ wá máa gbọ́ ẹ gbogbo ẹ ló rọ̀ mí lọ́rùn irun yìí náà ni ẹ má bá bẹ lọ́run kó rọ̀ wá fi irun rọ̀ wá lọ́rùn káì ọlọ́run má ṣe ti wá níyà láyà tàbí àmà gbogbo ẹnikẹ́ni tó bá ń fi eléyìí sayọ̀ ọyọ̀ àdánwò ní fún mùsùlùmí máa ń kírun ni. ọlọ́wọ́ bá àlejò wọn ní yá àyíwá lẹ́dínà àmánù mo gbẹ̀yìn nígbàgbọ́ òdodo ìnáma lẹ́kámọ̀r wàlmẹ́ìsìr wàlàǹtọ́b wàlàzlám rígìtún min àmàlì ṣàìtàn fàjìtàbíbú làálẹ̀kùn tuflihun. ẹ jẹ́ ká tu ní òrè pé àlàyé kálàyé tó máa bọ̀ lórí ẹ̀. ọlọ́run ní òun ọlọ́run fẹ́ ka tu ni ore pe alaye kalaye to maa lori ìwọ̀ kan fún yín. àwọn ìwà táwọn ọmọ òǹfẹ́ kà yìí wọ́n lọ bí mẹ́rin ọlọ́run ní ìnámà ìkámù ọlọ́run ní ẹ̀ẹ̀rí ọtí ọtí múmu ìnámà ìkámù ẹ̀ẹ̀rí ọtí múmu wàlmẹ́ìsìl àti tẹ́tẹ́ títa wàlàǹtọ́ọ̀ àti ìmọ̀ ṣòòtà ìmọ̀ dúnra fóòtà wal azlam àti ìmámújẹ láti máa fi nǹkan mú jẹ èyí jẹ èyí ò jẹ ọlọ́ni àwọn kọta kàkalẹ̀ yìí rígi fún ẹ̀gbin ni wọ́n ní nàámẹ́lì ṣàìtàn látara iṣẹ́ ìtùnú ni wọ́n jẹ́ ẹ̀gbin ni wọ́n wọ̀ yìí lásán àtara iṣẹ́ ìtùnú wọn irinṣẹ́ ìtùnú pàṣẹ̀nìbù ẹ̀yà àjìnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ làálàkùn tùkẹ̀hún kẹ́lẹ̀ bá là níwájú ọlọ́run ọba tó dáyé ọlọ́run tó sílẹ̀ ayà tó tẹ̀lé ọlọ́run innama yuridu shaitan ẹ̀rí tí shaitan tó fẹ́ ṣe in tó fẹ́ gbà lọ́wọ́ yín innama yuridu shaitan in tí shaitan tó fẹ́ lò nídìí àwọn kìíní àwọn tá a kà léwọ̀ kalẹ̀ in tí shaitan tó fẹ́ lò nídìí ẹ̀ àyùkì àbáyìí nàkùnmùn àdáwọ̀tàwàlùbàtàn ó fẹ́ fi ìkórira àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún ó fẹ́ fi àwọn irinṣẹ́ yìí fẹ́ sí ó fẹ́ fi sí bọ̀ yín láàrin ni. ṣàìtọ́nù fẹ́ lo ọtí mímu ó fẹ́ lo tẹ́tẹ́ títa ó fẹ́ lo ìmọ̀ ọbọ òòtà bẹ́ẹ̀ ni ó fẹ́ lo ìmọ̀ amújẹ ó fẹ́ lo àwọn irinṣẹ́ wọ̀nyí ó fẹ́ fi fi tẹ̀m̀bẹ̀lẹ̀kún àti ọ̀tẹ̀ ó fẹ́ fi kó sí yín láàrin kò ṣe ẹnìkan o. أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر látara ọtí mímu ṣàìtọ́nù fẹ́ lò wọlmẹ́ǹtì látara tẹ́tẹ́ títa ṣàìtọ́nù fẹ́ lò wọ̀yẹ̀sùtàkùn àǹdíkìrìlà bẹ́ẹ̀ ni ó fẹ́ lo àwọn irinṣẹ́ wọ̀nyí láti gún yín kúrò níbi ìmọ̀ràn sí ọlọ́run wàá ní sọlá ó fẹ́ lo àwọn irinṣẹ́ wọ̀nyí láti gún yín kúrò níbi ìmọ̀ kírun fọlọ́run fàhálì àǹtùmọ̀ntàhùn kẹ́yìn náà wà juwọ́lẹ̀ kíṣà ìtọ́nù jẹ yín lérè kẹ́yìn náà juwọ́lẹ̀ kíṣà ìtọ́nù ó jẹ lérè fàhálì àǹtí mọ̀ntàhùn ọlọ́run fi gbólóhùn yẹn ó fi parí àyà ninety one bó bá rí bẹ́ẹ̀ ẹ àyà tó tẹ̀lé ọlọ́run ni wàhálì ọlọ́ha ẹ sí ọlọ́run wàhálì tòjíṣẹ́ ọlọ́run. wà záàrù ẹ wá gba ìkìlọ̀ ẹ jìnnà sáwọn kìíní ta kàkálẹ̀ wọ̀nyí fàáyín tàwà láìsùn àmọ́ tẹ bá kọ̀ tẹ bá gúrí fàálámù ẹ lọ mọ̀ dájú pé annama ala rọ̀súlì nà ìbàlẹ̀ àwọn olùmọ̀bí ní lórí òjíṣẹ́ òjíṣẹ́ wa òun náà ni kó tà ti jẹ́ iṣẹ́ tó gbòǹgbò ìwọ̀ tàwọn òjíṣẹ́ ni pé wọ́n tà ti kìlọ̀ fún yín ìwọ̀ tàwọn òjíṣẹ́ nìyẹn ìlà àtàlà ọlọ́wọ́n bá lè jẹ ọlá ó kì wá nílọ̀ ọlọ́run bá níjọlá ó fà wá létí ọ̀tún ó gbá wa nípàkọ́ ọmọlúàbí ká lè bá gbọ́rọ̀ látara kí ni látara ìkùránì tó fi ránṣẹ́ sí wa ìkìlọ̀ tọ́lọ́run ṣe fún wa nínú yìí nǹkan mẹ́rin ló mú jáde pẹ̀lú ọlọ́run nǹkan mẹ́rẹ̀ẹ̀rin náà wọn ṣókíṣókí tó ní ká odidi ọjọ́ kan lórí nu àwọn adarí torí méjì nú ẹ̀ torí pé méjì yìí inú àwọn kan tá ń báyé nínú àwùjọ wa ni nínú àwọn nǹkan tí ò jẹ́ kí àwọn òbí máa jèrè àwọn ọmọ wọn má nínú àwọn nǹkan tí ò jẹ́ kí orílẹ̀-èdè kó máa jèrè àwọn èèyàn nínú àdánwò tá ń báyé nínú wa ọlọ́ni wọn bá nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ọlọ́run ní àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí aburú ni wọ́n oríjìtún ẹ̀gbin ni wọ́n alkhabir ẹ̀gbin ni wọ́n kí wá ṣe ẹ̀gbin lásán min amali shaitan nínú irinṣẹ́ ètù ni ẹjọ́ ń tọrọ náà ṣe ká jọ̀tọ̀ kí ni ẹ̀ irinṣẹ́ ètù ètù là ń pè ní shaitan la'natullah alayhi shaitan lẹ́nìkan tó ṣe wípé ó fẹ́ ká roko ká má fèrè délé ṣàìbánu fẹ́ yù wá ó fẹ́ ká lùzì níwájú ọlọ́run ọba àlejò ọlọ́ba tó dá wa ìbádàlá ọlọ́run ọba àlejò láti bà wá ní kìlọ̀ láì mọye áyà nínú alukur'an èyí máa wo bí áyà mélòó kan àwọn ká kọ́lẹ̀ fúnra wa ọlọ́run ọba àlejò ọlá ó ti kìlọ̀ fún wa nípa ṣàìbánu àmì àyà tó ń bẹnu suratul A'raf suratul A'raf àyà sixteen sí seventeen àyà yìí kó ìlérí ṣàìtọ́n oko sínú èyí ká náà ká wò ìlérí tí ṣàìtọ́n tó ṣe pẹ̀lú àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ó lé ó ṣèlérí níwájú ọlọ́run ó ní kọ́ọ̀là ìrẹ́ ọlọ́run ṣàìtọ́n sọ báyìí ó ń àdírẹ́sì ọlọ́run ó ní fàbí máa gùn wà ìtánì à nítorí ádámà ló ṣe tẹ́bi lé mi tàbí màá bùwà ìtánì nítorí pé nítorí ádámà tó ní foríbalẹ̀ fún tí mi ìforíbalẹ̀ fún torí ẹ̀ ló ṣe wá lù mí à ó dáa tó bá rí bẹ́ẹ̀ láti ùdánilẹ̀ láhùn tí wọ́n tọ́kẹ́ lù tẹ̀kí àwọn ọmọ àrọ́ ọmọ ọjọ́ máa nẹ́bí ádámà àti ádámù fún rẹ̀ máa wá lọ dúró dè wọ́n ní ojú ọ̀nà wọ ọlọ́run tó lọ tààrà kò wá ní tán síbẹ̀ ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم màá wá dúró dè wọ́n níwájú wọn màá gbé ogun tì wọ́n níwájú màá gbé ogun tì wọ́n lẹ́yìn wà á ń àìmánìhìn wà á ń ṣàmà àìlìhìn màá gbé ogun tì wọ́n ní apá ọ̀tún wọn bẹ́ẹ̀ ni màá gbé ogun tì wọ́n ní apá òsì wọn. wọ́n là tẹ́jú du àkùsárù òǹṣàkèrè màá wá rí i pé ọ̀gọ̀rọ̀ nínú wọn wọ́n yẹ aláìmoore pẹ̀lú wọ ọlọ́wọ́n bá ọba lè jẹ ọlá tẹ̀rí pé àdáhùn ńlá ni ṣàìbánu lérí níwájú ọlọ́wọ́n bá lè jẹ ọlá ìlérí náà ó dẹ̀ ṣe tán àti dúró sí ìlérí náà torí pé ọlọ́wọ́n bá lè jẹ ọlá sọ pé òṣùdú lè ádámà fàtàjàdú ilá ìrìlí àbàwọ̀ sàkàrà wòkẹ́ ànàmínà kàdìrí ọlọ́run pa gbogbo àwọn gbogbo wọn ṣe bẹ́ẹ̀ ṣàìbánu nìkan ìdílé òun ló kọ̀ tí ò forí balẹ̀ àtàrà pé kò forí balẹ̀ yìí ọlọ́run bá ní kí ọlọ́wà ṣẹ́ di ilé ọlọ́run sọ di àròjì ẹni àánú ẹni àdúlókò òun náà wá ń fèsì padà bọ́lọ̀ ń pé ẹ̀ẹ́n orí ádámọ̀ tó torí ẹ̀ sọ yìí tó bá rí bẹ́ẹ̀ màá wá lọ dúró dè wọ́n ní ojú ọ̀nà wọ ọlọ́run tó lọ tààrà ojú ọ̀nà Islam màá gbógun tì wọ́n wájú màá gbógun tì wọ́n lẹ́yìn màá gbógun tì wọ́n lọ́sùn màá gbógun tì wọ́n lọ́sìn màá rí pé wọ́n ya aláìmoore sí wọ́n lọ́run ṣàìtọ́nù lérí níwájú ọlọ́run ẹ̀yìn àdàlá látara pé ṣàìtọ́nù lérí ọlọ́run ọba àlejò ọlá ó wá bẹ̀rẹ̀ sí ní kí gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ní kìlọ̀ ẹ lọ́wọ́ ní súrátùl bákọ́rà àyà two hundred and eight súrátùl bákọ́rà súrà ẹlẹ́ẹ̀kejì àyà two hundred and eight ọlọ́run yá àyíwá lẹ́sìn náà àmọ́nù mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo òdòkúlù fi sílmìkà fátẹ̀lì ẹ wọnú ẹ̀sìn ìsìláàmù pátápátá tapá ti tán ẹ wọnú ẹ̀sìn ìsìláàmù pátápátá èyí papá kan wọnú ìsìláàmù tó gbé ẹsẹ̀ kan jáde ẹ mọ̀ fáwọn yẹn máa ń ṣe bẹ́ẹ̀ yóò bẹ́sẹ̀ kan sínú ìsìláàmù yóò sì bẹ́sẹ̀ kan síta àwọn àwo ni àwọn ẹ̀sìn oníkámọ́ sọ̀rọ̀ ẹ̀sìn oníkámọ́ sí àṣà ẹ̀sùn ní sámọ̀ sọ̀rọ̀ ìdílé wa Ẹ tàbá payá aláwù àtúpayá àyátẹ̀ ìyẹn ni pé tàbá wá tọ́lọ́run tán àtúwádà kejì nínú àdánwò tó bá wá nù mí ẹ mọ̀ pé nú àwọn àfánú àwọn ni o ó nígbà tí ẹ bá fẹ́ wá Ọlọ́run tí ẹ bá fẹ́ wá ayé yóò kẹ́yìn tó bá wá lílé nínú ṣẹ̀yìntàn ìrọ̀jì. eléyìí ohun tí ààyè sọ kéṣẹ́tì rẹ̀ pọ̀ ń ta dáadáa káàkiri kúrò àwọn èèyàn ní nínú yàrá wọn. kéèyàn sọ jáde lẹ́nu wípé ìgbà tí èèyàn bá fẹ́ wá ilé ayé yóò kọ ẹ̀yìn tọ́lọ̀ ìgbà tó bá wá rí ilé ayé tán yóò wá kọjú padà tọ́lọ̀ sọmọ pé ṣàìtọ́nù ti lo ahọ́n orí èèyàn báyìí ó ti fi ń báwọn èèyàn sọ̀rọ̀. talẹ́ni tó ní ilé ayé lọ́wọ́ ọwọ́ ta nílé ayé wà ta ló fi ilé ayé síbẹ̀ ta ni ó palẹ̀ ayé rẹ̀ wàmánì mùdábìrù umur tàlẹ́ni tó ń darí àlámọ̀rí gbogbo ilé ayé pátápátá Allah ọlọ́run bá àlejò ọlá ni kí wọ́n sọ pé tó bá ń wálé ayé kó kẹ́yìn tọ́lọ́run tó bá ti ráyé tán ó kọjú padà sọ́lọ́ ìgbà tó kẹ́yìn yẹn tí kú bá ka mọ́bẹ̀ ń kọ́ ìtumọ̀ ẹni wípé tí wọ́n bá ń wálé ayé kọjú sísá ìtọ́ni pé ṣùgbọ́n tí wọ́n fún ẹ tán ní n fẹ́ gbà wá kọjú padà káì wàláì ṣàìtọ́nù gba ẹnu wíyàn báyìí sọ̀rọ̀ ni. ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí òdòkóòdù fi sílùmí kàfàtàn ẹ kó wọnú ẹ̀sìn ìsìláàmù pátápátá ẹ má yọ bìkan kálẹ̀ ẹ wá gbọ́ o wọ̀lá tàbí àrùkùtù àti ṣàìtọ́n ẹ má tẹ̀lé lánàá ṣàìtọ́nù ìnáwó lẹ́kùn màdùn mọ́bí ọ̀tá tó fojú ẹ̀ ní ṣàìtọ́nù jẹ́ sí yín báwo la ti fẹ́ kọ́ lọ́wọ́ bàdìjọ́ lásọ báwo la ti fẹ́ kọ́ lọ́wọ́ bàdìjọ́ lásọ sàlàyé fún wa ẹ jẹ́ ká tún wo àyà mi kábàlónú súrátùl fátírì súrátùl fátírì di àyà ẹlẹ́ẹ̀ka àrùn sí kẹfà ọlọ́wọ́ bàdìjọ́ láńkìlọ̀ fún wa nípa alẹ́ ayé àti àwọn nǹkan tí ayé máa ń mú dání nínú ìtànjẹ ọlọ́ni yá ayọ́ náà ọlọ́ni mo pè ẹ̀yàn ọmọ ẹ̀dẹ́yàn inna wa'ada Allahi haqqan gbogbo àdéhùn tọ́nà ọba àlejò lába ń ṣe pátápátá òdodo ní gbogbo àdéhùn ọlọ́run ọlọ́run ọba àlejò náà ní iye àdéhùn ẹ̀ torí pé ọlọ́run ọba ìnáwó aláyò kìlífù ní ọba tí ò kí ń yapa àdéhùn ni ìnáwó àdàláyè ọlọ́run ní gbogbo àdéhùn ọlọ́run tó ń bá ṣe òdodo ní gbogbo ẹ̀ àtàkùrọ̀ nàkùnmù àyà nàkùn ẹ má jẹ́ kí olùtanijẹ́ kó kó tàjẹ́ bá yín nípa ilé ayé ta ni ọ̀gá olùtanijẹ́ àṣàìtàn alọ́ni ẹ má jẹ́ kí ilé ayé kó tàjẹ́ bá yín ẹ má jẹ́ kí ọ̀gá olùtanijẹ́ kó náà ṣe kí ni kó kó tàjẹ́ kó kó bá yín o ọlọ́tẹ̀síwájú náà pé inna ṣàìtàn lakum àdúgbò fàtàkìdúwù àdúgbà ọlọ́ni ẹ̀rí ṣàìtàn tẹ̀lé yẹn ọ̀tá ló jẹ́ sí yín ẹ̀yin ara ẹba bá ṣàìtọ́nù kiri rara. ká máa sọ pé ètò ètò má fi ara fi fún ṣàìtọ́nù má fi ní ṣàìtọ́nù kò fi ẹ̀ṣẹ̀rẹ́ ọlọ́run inna ṣàìtọ́nù lakum àdúgbò pàtàkìdúró àdúgbò yẹn ètò yẹn ọ̀tá ló jẹ́ sí yín ẹ̀yin náà tètè mú gẹ́gẹ́ bí ọ̀tá tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yẹn إنما يدعو إتباه ليكون من أصحاب السعيد ṣàìtọ́nù náà ń kó àwọn ọmọ ogun tiẹ̀ na jọ O ń kó àwọn èrò tiẹ̀ na jọ kí gbogbo lè bàa jọ pọ̀ nínú na tẹ̀yìn ọlọ́nkọ́ tó ń kó pé òun nìkan lòun ó náà òun náà káwọn èrò dáadáa káwọn torí àsìkò àtẹ̀síwájú. ọlọ́run wá ní ṣàìtọ́nù tẹ̀rí ó fẹ́ lo àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan ìyẹn ni àwọn èèyàn pé ètò ló fà á wá ní ṣé ètò sọ̀kalẹ̀ wá bá yín ètò onísọ̀kalẹ̀ wá bá yín o àwọn irinṣẹ́ kan náà tàbí kejì ni ó máa lò láti fi jogun ẹ̀mí àwọn èèyàn nínú àwọn irinṣẹ́ tíṣà ìtọ́nu wá lò láti fi jogun ẹ̀mí àwọn èèyàn láti fi jẹ àwọn èèyàn lérè láti nu àwọn èèyàn nínú ẹ̀ mẹ́rin ọlọ́ọ̀bà lẹ́kẹ́ ọlọ́kà fún wa nínú Suratul Maida yìí ọlọ́run ní àkọ́kọ́ nínú ẹ̀ innamal khamr ẹ̀rí ọtí mímu mímu tí ìbádàlá àwọn àfáà ní ohun tí à ń pè ní ọtí ẹ máa gbọ́ wọ́n ní wal khamr ìta ń pè lọ́tí ismun orúkọ tá a fi ń gbé nǹkan ni likulli ma khamara al-aql orúkọ tá a fi ń gbé nǹkan tó ṣe wípé gbogbo tó bá ti dáàbò ó ti bo làákàyè mọ́lẹ̀ màkàmọ̀rọ̀ làákàyè in tó ti bo làákàyè mọ́lẹ̀ yẹn ni kó ti da ìyẹ́ ìyẹ́ bo làákàyè kò ní kí làákàyè lè ṣiṣẹ́ dáadáa mọ́ nínú màkùlát wà má ṣùrùbá wọ́n lè jẹ́ nínú nǹkan tá à ń jẹ ni ó ti lè jẹ́ nínú nǹkan mímu. ìbáraẹ̀lá ọlọ́run ní ìnáma lọ́kọ́mọ̀ ẹ̀rí ọtí mímu àkọ́kọ́ nínú iṣẹ́ iṣẹ́ ìtọ́nù tó ń lò láti fi pátọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn jẹ́ ọtí mímu jẹ́ ìkan nínú ẹ̀. bẹ́ẹ̀ ni ìdájọ́ lórí ọtí òòrùn jú bá wa mùsùlùmí tó bá lọ́wọ́ inú àlùkùránì ọlọ́run bá àlejò ọlá ọ̀nà bí àyè ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run bá àlejò ọlá ti ṣe kí ni ló ti bẹ́ di fún táǹpẹ̀ ní alùkámúrù ọtí mímu. ìgbà tó ti pé ọtí ti gbajúgbajà láwùjọ àwọn láwùjọ wa kí ìsìláàmù tó dé ayé àkọ́kọ́ gbà tọ́lọ́run bá dìkì ọlá tí kọ̀kọ́ bẹ́ẹ̀gì fún ọtí ọlọ́run ṣe é pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn lárúbáwá torí pé ẹ̀sìn ò tí ì dùn wọ́n lára ó ń ṣe ọlọ́run àná Muhammad sallallahu alayhi wa sallam ó sẹ̀sẹ̀ ń sàlàyé ẹ̀sìn fún wọn ni tabalolu suratul Baqara aya two hundred and nineteen ọlọ́run ni yas'alunaka anil khamr wal ọlọ́run ni rẹ̀ ànábì wọ́n máa bèrè lọ́wọ́ ẹ nípa ọtí àti níta ń pè ní tẹ́tẹ́ kúl sí ìmọ̀ ismun kabir àmọ́bí sọ fún mi pé ẹ̀ṣẹ̀ ńláńlá ó ń bẹ nínú àwọn méjèèjì o wọ́n mọ̀ náà fẹ́ òlì náà àwọn àǹfààní díẹ̀ ti ń bẹ nú ẹ̀ fáwọn ọmọ ẹ̀dẹ́ yẹn wà ismuhuma akbar min naf'ihima àmọ́ àwọn méjèèjì ó tóbi ju àǹfààní tí wọ́n ṣe lọ nígbà tí kan nú àwọn àfáà anoni ọlọ́run kó mọ́sọ̀ wá nù ìgbà tí yóò yàrí ó bá ní àà ẹ̀sìn máa sọ pé ọlọ́run ọlọ́run ni ọlọ́run kan dínà àmupara ni tọ́lọ́wọ́n bá lékè ọlá kan ní kí ló ti sọ bẹ́ẹ̀ ó lọ mú àyà yìí jáde pé àdánwò ni bẹ́ẹ̀ ni àyà yìí lọ́lọ́wọ́n bá lékè ọlá ó ní ọlọ́kàn ní kẹ́ mọ́ mú para ní tó sáǹfà ní díẹ̀ wà nú ẹ̀ ọlọ́run padà tí wọ́n sọ àyà ní ìkalẹ̀ àyà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá alíkẹ́ ọlákìlọ̀ bá mùsùlùmí ó ní kọ́mọ́ kí wọ́n má dé di èrò kíkí nígbà tó bá ti kí ni ìgbà tó bá mutí. eléńbẹ́nu súrátù nìta àyà forty three ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà àmọ́nù látàkọ́rọ́bù sọ̀láàt wà á ń tuntun kára àtẹ̀tẹ̀ àlẹ́mú màtẹ̀kùnún. ọlọ́ni mo fi ẹ̀yin nígbà gbòdòdó látàkọ́rọ́bù sọ̀lá ẹ má wá kírun ẹ má látara ọtí tẹ mu hátà tàlẹ́mú máa tẹ̀kùnú títí nígbà tó tí yóò fi ká kúrò lójú yín nígbà tó náà tún sọ eléyìí àwọn kan tún jìnnà sẹ́yìn díẹ̀ àbáwọn míì wọ́n tún káwọ́ gbéra pé ẹ fọdá kan ti fẹ́ kírun là ní mu dì tó a kàn wo bí wákàtí méjì bìbọ́ ọ̀run àbí wákàtí márùn-ún bìbọ́ ọ̀run tó ti ẹ̀ pọ́sibù tí ò pọ́sibù. gbàtẹ́lẹ̀ ń lọ ọlọ́run balẹ̀ ìjọba padà wá sọ àyà ìkẹyìn eléyìí bẹnu Suratul Maida Suratul Maida àyà náìtì yìí wọ́n wà pé innamal khamru wal maisir wal ansab wal azlam rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun ọ̀nà padà wá bẹ́ẹ̀gì fún ọtí pátápátá torí wípé àdánwò àwùjọ ìta ń báyí nínú àwùjọ lẹ́ni ọ̀rọ̀ tí ni àwọn ọmọ mùsùlùmí amúdí àmupara débi wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ti di nínú alẹ́ mukadarat wọ́n ti wà addictive addictiveness ti bá wọn lórí ọtí àwọn ọmọ mùsùlùmí ẹlòmíín gbàwẹ̀ ìgbà tí ó bá túnu ọtí ló máa fi túnu àwọn òbí àwọn bàbá àwọn ìyá iṣẹ́ ńlá ńlá ti ń bẹ lọ́rùn wá ń sìn torí pé tó bá ń pariwo ọtí táwọn yóò máa rò òun ni gúdà káùtù hapu ṣìnà káì ó ti jù bẹ́ẹ̀ lọ láwùjọ tá à ń bẹ nú ẹ̀sìn. sábà ń sọ̀rọ̀ ọtí tẹ́lẹ̀ nígbà wọn yóò máa wo àwọn àgbàlagbà lọ́ máa fojú ọtí wò pé ẹ̀ ọ̀n tó ti dàgbà àwọn ṣe fàájì ṣé mùsùlùmí máa ń fi iná ṣe fàájì ẹ wá má jẹ́ àtàrà wa gbogbo àwa àwa lọ́kùnrin lóbìnrin ọ̀rọ̀ débi tó ṣe wípé lájú wa ká sọ́ra ká tú àwọn ọmọ wa kúrò nídìí ẹ̀ ọ̀rọ̀ títí kúrò lọ́rọ̀ ṣìnáàpù gúdà háàpù mọ́ níbi tó bá ń gbọ́dọ̀ àwọn bá ti sọ pé tó ti mu skúṣì ni tó ti mu skúṣì ah èyí tó ń sọ yẹn ọ̀rọ̀ tó lágbára ni ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nú àwọn òbí ò mọ kóòdù yẹn kóòdù ni tí mi bá mú ke dání báyìí bí ike bí ike gbogbo ni wàá pè é má gbà lọ́wọ́ ẹ o tó wá sọ fún ẹ pé ó ti mu kúṣì yó táì eléyìí ó ti ní agbára ẹ wá rí àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tó ti pé jíjìjì wọn tó yẹ kí wọ́n fi ṣàǹfààní fún ẹ̀sìn wọn àwọn ìmúkùmù yìí ti bẹ̀rẹ̀ sí ní dààmú wọn. tọ́ba ti mu dání bíi ke báyìí máa ń rò pé zobo lásán ló wà nú ẹ̀ fọ́rẹ́ ẹ̀ ọ̀rọ̀ ti kọjá ọ̀rọ̀ kúṣì nìkan pàápàá ìjọba nàìjíríà láìpẹ́ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọ́n gbé kílé ń dáńpè ní codeine ẹ̀sìn níbà ń dáńpè ní codeine codeine èròjà kan nínú àwọn èròjà tó máa fi ń ṣe oògùn kọ́fà àwọn kéékèèké ni tó gbogbo àwọn cough syrup pápátá ọ̀pọ̀lọpọ̀ náà cough syrup ó ní dáńpè ní codeine nínú bí neophyline metamorpholin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn oògùn kọ́tà mẹ́rin kí máa ń dààmú wàláì wọ́n ti fi àwọn kíní wọ́n ti fi mú sí nìṣe torí wípé àwọn kíní ẹ̀ ní òṣùwọ̀n codeine ó ní òṣùwọ̀n tí wọ́n máa ń lò nínú ẹ̀ wọ́n máa ń fi sí nàáwú wọ́n tún ti ṣàìtọ́nù ti kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń lò lọ́nà míì ẹlòmíì nínú kóòmù tiẹ̀ tó bá ti mú gòbẹ̀ sí àwọn òbí ẹ jẹ́ ká lajú dáadáa àdánwò tá à ń bá inú àwùjọ lélẹ̀ ó lè mú gbogbo ẹbí yóò wá dábẹ́ sí yẹn síbi ọ̀nà méjì àdàpọ̀ àwọn amúgbò codeine tó bá ẹlòmí lè mú méjì ẹlòmí lè mú ìgò mẹ́ta ìgò kọ́ọ̀sì rọ̀ yóò wá rọ sínú ẹ̀ yóò rọ yóò rọ tó bá ti mí káì àjọ̀nú tó bá ń gbọ́ mu codeine wàláì àdánwò yẹn ti bá wa ní nàìjíríà níbi pé àwọn ìjọba wa gan ìdààmú bá wọn wọ́n ti bá ní codeine báyìí wípé gbogbo cough syrup àwọn ègún kọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n fi codeine ṣe tí wọ́n má ṣe mọ́kámọ́kọ̀ wọ nàìjíríà mọ́ rárá àtọ́ torí pé kí ni orí àwọn ọ̀dọ́ tí ń dàrú látara àwọn kìíní wọ̀nyí ṣé ti codeine ló tún wò tún gbọ́ ti tramadol tramadol náà tún wà nílẹ̀ tọ́tọ́ bá ń sọ̀rọ̀ sí láwùjọ tá à ń ẹ̀wọ̀n ògbà tí ọlọ́run bá díje látún ti ṣe ọtí fún wa ẹ wo àdánwò oríṣiríṣi tó wá padà ń yọ látàrọ dí táwọn ìsílẹ̀ tramadol ó tún bá jẹ́ nílò yẹn náà tramadol tiẹ̀ bíi tablet ni a milligram milligram ni tramadol ní so milligram ẹ̀rẹ́ látòrí fifty dé five hundred single dosage èèyàn bọ̀rọ̀ lò kọjá fifty to two hundred eléyìí kọba títí kú research ni èyí bá lò kọjá fifty milligram down to two hundred milligram anything tó bá ti kọjá two hundred milligram it is intoxicant ó ti di tí ó máa dààmú ọpọlọ ẹni tó bá lò tán wá sọ pé ó ṣe kí ni ó ti high òun àtàlùjọ̀nú ti jọ ń ṣiṣẹ́ wọ́n máa ń lo tramadol oríṣiríṣi ọ̀nà náà máa ń gbà lò àmì lè lo four hundred milligrams yẹn ni pé yóò kàn báyìí two hundred two hundred àwọn míì tí wọ́n tún burú kọjá bẹ́ẹ̀ ó lè mú six hundred milligram kò ní lò direct àwa lọ wọ́n máa ń lọ á lọ á kúnná tó bá kúnná àwa mú mineral á da àwa dà sínú ẹ̀ á mí dáadáa á gbé e mu tramadol máa react within the next fifteen to twenty minutes tó bá mú tán tó bá rí gbogbo yín tẹ jòkó ìbí ẹsìn ìpínlẹ̀ máa rí lójú ẹ̀ gbogbo yín bá ìbí ẹsìn ìpínlẹ̀ máa dàbí lójú ẹ̀ ìdààmú bá ìjọba nàìjíríà lórí ọ̀rọ̀ tramadol náà kò tán lórí tramadol refnol wà ń bẹ àwọn valium medicine wọ́n wà lẹ́yìn ẹ̀ máa gbọ́ pé èèyàn wọ́n ní ó mu gum ẹ̀ wo bí tí wọ́n ti bẹ̀rẹ̀ orí ọtí mímu ẹ wo bí tíṣà ìtọ́nù tó gbé àwọn èèyàn jáde lórí àdánwò ọtí tọ́lọ́mọba àti ọlọ́mọba sọ pé ọtí mímu mi nàánà lè ṣe ìtọ́n irinṣẹ́ ètò ni tọ́lọ́mọba àti láti sọ wọ́lá ìkòtítọ́ inú àwẹ̀ láwa yìí gbogbo àwọn òbí ẹ jẹ́ kí a rọ àwọn ọmọ wa ìmí látara ọ̀rẹ́ ni ìmí látara abitórì fún má omi sọ látàkọ òkiri rehab center àwọn rehab center àwọn ibi tí wọ́n ti ń wọ ọpọlọ ìwọ tó bá láǹfààní lọ́wọ́ documentary tí bbc ṣe láìpẹ́ yìí wọ́n ń pè ní street coding street coding kai wàláì ẹwú títọ́ tí ń wọ àrùn ọpọlọ àwọn èèyàn ti wá pọ̀ gan níbẹ̀ débi pé ó ti tú àwọn doctor, níbẹ̀ àwọn dókítọ̀ sì gan àwọn míì sádàánù kó ń bẹ̀ torí kí ni àwọn irinṣẹ́ táwọn èèyàn fi ń da ọpọlọ rú ó ti wá pọ̀ jàǹtìrẹrẹ nínú àwùjọ wọ́n tún ọmọ fi ṣàwàdà ọmọ fi ṣe yẹ̀yọ́ ọmọ fi ṣeré à wọn ló ti mu codeine ó ti ṣá prapra ó tún mu ṣíṣà science student àdánwò ni ó gbogbo àwọn kan tàbí rẹ́ẹ̀lì wà láì àdánwò ni tẹ dárúkọ science student wọ́n ti mọ tó mìíràn ó ti po kẹ́míkà pọ̀ tó wá rí kẹ́ríkà tó pò pọ̀ yẹn bẹ́ẹ̀ náà ni àdánwò wá ṣe ń pọ̀ nínú àwùjọ ẹ kàn gbọ́ pé alọ́bí tẹ́ni gbàtẹ́bàdé gbọ́ pé tíríìtì kan àti tíríìtì kan ti ń jà ó di one hole kí ni wánù yẹn wọ́n ti pààyàn kan àwọn náà wà nígbà ó tún ti di kí ni ó ti di two one kò sí tó fà á ìmúkúmu ti pọ̀ nínú àwùjọ iṣẹ́ ṣàìtàn lélẹ̀ ìtọ́má ní ọmọ sáyẹ́ǹsì ó ti po kẹ́míkà ṣàìtàn ló gbé sí wọn lọ́pọlọ ó fi ń da tí wọn rú ló fi ń ba àwọn ọmọ kéékèèké tó yẹ kí wọ́n ṣàǹfààní fáwọn òbí wọn wọn àràǹfààní ṣe fáwọn òbí wọn mọ́ tẹ́bá ti ti wo bẹ́ẹ̀sì àwọn ọmọ kéékèèké wọ́n sọ pé oúnjẹ ja àbó mu ṣíṣà àbó ń pápápá sọ́ra nǹkan tábí lọ nínú àárín ibẹ̀ yẹn ọlọ́run bá ní kí lọ́sọ̀ fún àwọn mùsùlùmí innamal ọtí múmu gbogbo àwọn kinní wọ̀nyí abẹ́ ọtí múmu ló kún sí ó ṣe wípé àbọ̀rọ̀ díjú kó mẹ́ta sí nǹkan káwá sí nígbà tó ṣe pé nǹkan kan ò mọ ṣẹlẹ̀ nínú àwùjọ wàláì lẹ́gbẹ̀ẹ́ lé wọn ń tẹlẹ̀ tí wọ́n bá wò pé kó kẹ́ àwọn tó súnmọ́ ẹ yóò kàn wọ́n ibi kan lọ́wọ́ ń dòdò lọ́wọ́ tó wá pò wá lórí ọmọ kan wàláì tẹ́ bá rí ọmọ yẹn lẹ̀ tẹ́ bá rí bó ṣe ń gbọ̀n ó kàn ń gbọ̀n ńlẹ̀ ńlẹ̀ báyìí ni ìkan nú àwọn tó ti dáa mọ̀ nú àwọn ìyá yẹn láwùjọ ẹ̀ ó kàn sáré lọ ni ó kàn lọ mẹ́kọ̀ọ́ wá ni ó kàn lọ kó lẹ́nu ni wọ́n á ní ìlọ́mọ yẹn kàn dìde ni ó fẹ́ sá lọ bá àwọn èèyàn dì mú ni mẹ́kọ̀ọ́ ló ń sá lọ. wọ́n ní torí kí ni ó tẹ̀sẹ̀ ó lọ mú gbó kò wá sí ìmúrí first time tí ó ṣe é tiẹ̀ nìyẹn. ìkan mọ́ wá ń sọ wípé tó bá fi ilẹ̀ tó bá fi lè lo one hour ń bẹ̀ ó máa jáwọ́ ni ó di psychiatric hospital ẹ̀dá ṣé àdánwò bá wa nínú àwùjọ àbí kò bá wa tọ́lọ́ bá sọ pé innamal khamr ọtí mímu min amali shaitan nínú orin tẹ́ ìṣù ní fàṣtẹ̀nìbúhù ẹ̀jìnà tí tọ́lọ́run ti sọ ìbádàlá wàláyé ọlọ́run òtítọ́ ẹ ká gbọ́ sórí ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní wàlìmẹ́yìntìr àti tẹ́tẹ́ títa àwọn méjèèjì alhamru wal maisir ọtí mímu àti tẹ́tẹ́ títa ọ̀gọ̀rọ̀ nínú àyè tọ́lọ́run bá àlékè ọlá ti dárúkọ Ọlọ́run bá àlékè ọlá dárúkọ àwọn méjì papọ̀ torí pé irinṣẹ́ kan tó lágbára ni wọ́n tí ò bá mójú tá a bá mójú tó àwùjọ táwọn ọ̀dọ́ àwọn èèyàn àgbàlagbà ọkùnrin obìnrin tí wọ́n bá ti lọ wà àti pẹ̀lú kìíní kàlà ẹni tí ó gbà wọ́n lẹ̀ lọ́wọ́ ẹ̀ yóò ní agbára tọ́lá àbálẹ̀kẹ́ wá fi ń dárúkọ sí yóò mọ̀ dárúkọ sí ni àlùmẹ́yìn ṣe tẹ́tẹ́ títa tọ́lá bá ti dárúkọ sí yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ dárúkọ tẹ́tẹ́ títa torí pé méjèèjì wọ́n máa ń ran àwọn lọ́wọ́ nínú àwọn irinṣẹ́ ńlá tí ṣàìtàn dẹ̀ máa ń lò ní. bàtọ́lá àbálẹ̀kẹ́ wá pàṣẹ nínú àyà tó tẹ̀lé ọlọ́ni ọlọ́njá méjì tó kú lẹ̀ al-ansab wal-azlam ọlọ́njá wọn jùlẹ̀ ọlọ́run wá dárúkọ tàkídẹ̀n lẹ́ni tó fi ń rinlẹ̀ nípa burú tó ń bẹ láàrin méjèèjì ọlọ́run innama yuridu shaitan ìdí shaitan tó gbà lérò pẹ̀lú àwọn kìíní àlùkì àbáyìnàkùnmùn adáwọ̀tọ̀ ọ̀gbàtọ̀ ó fẹ́ fi bilhamor wẹlmẹsẹ لا ọtí mímu àti tẹ́tẹ́ títa ذكر الله ń takò máa نبي zikiri الله كما fẹ́ fi gún yín kúrò níbi ẹrú ọlọ́run kẹ má lè ba àrántí ọlọ́run mọ́ sọpọ́tà ọlọ́run sọ pé wà mọ́ àrọ́dọ̀ à ń zikiri sọ yín nílẹ̀ ọmọ yìí ìṣẹ̀dá dọ́ǹkà gbogbo ẹnikẹ́ni tó wá gún yín kúrò níbi ìrántí mi ọlọ́run máa sọ ilé ayé wọn di ilé ayé mi fún pínpín wọn àṣùrù mi yá fún àpárá kìí ìgbé abọ́jú ni làá wọn dìde ṣàìsànù tẹ̀fẹ́ ká jèrè ọlọ́dẹ̀ ti kìlọ̀ fún wa irinṣẹ́ lẹ́ẹ̀kejì alimẹ́sìr òun ni tá ń pè ní tẹ́tẹ́ àwọn àfáà sọ wípé alimẹ́sìr òwòlùtìmáàr ní tá ń pè ní eré ayò òun ni tá ń pè ní alìtìmáàr tẹ́tẹ́ tó wọ́n á lo àwọn méjèèjì wọ́n lo interchangeably síra wọn ní màkà pé alìtìmáàrú àwọn alimẹ́sìr tẹ́tẹ́ àti eré ayò wọn lò ó síra wọn bẹ́ẹ̀. ẹgbẹ́ àdàlà ọlọ́run bá àdìjọba ń gbọ́ fún wa nípa ọ̀rọ̀ di tẹ́tẹ́ nínú alukur'an. ẹni ká lọ wo túrọ́tù túrọ́tù nìta túrọ́ ẹlẹ́ẹ̀kẹrin àyà twenty nine ní ṣókí ọlọ́ni yá ayọ́ alẹ́sìnà àmọ́nù gbogbo ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo lẹ́tà kùlú àmúhálẹ̀kùn báyìí náà kún ẹ má máa jẹ wú ara yín láàrin ara yín lọ́lẹ̀ èrú ẹ má máa tíríkì ara yín gbowó lọ́wọ́ ara yín lọ́nà èrò ilá àǹtẹ̀kùnà tijaratan àǹtàrọ̀ tìmí nǹkan àbí kó ṣe wípé tẹ bá ṣe káràkátà tẹ́yìn ní ìdẹ́jọ yọnu sí níta fẹ́mi àhálàlá ùbẹ́yà wàhálọ̀mọ̀ rírà ọlọ́run bá níjọ láṣẹ káràkátà òwò ó ṣe é lẹ́tọ̀ọ́ àmọ́ ìmájẹwó ẹni lọ́nà èrú ọlọ́run bá níjọ láṣẹ kí ni ó ṣe é léèwọ̀ ọlọ́ni ẹ má pa ara yín o ẹ má pa ẹ̀mí ẹ má gbẹ̀mí ara yín ìrànlá àtàrà bí kò ìmà ọlọ́wọ́n ọba yín ọba oníkẹ́sì yín ni. ìbádàlá ọlọ́ọ̀bà àlejò lákìlọ̀ fúnra wa ká má jowó ara wa lọ́nà èrò àwọn àdín àti àwọn àbárò ó pọ̀ jàǹdùrẹ́ lórí ọ̀rọ̀ tẹ́tẹ́ tabaníkà máa mú jáde lẹ́yìn kọ̀ọ̀kan ó wà mí bàjẹ́ àsìkò ó lọ àmọ́ ní ṣókí ká lè bá a gbọ́yé ìpínlẹ̀ ìdáǹpè ní tẹ́tẹ́ òun náà ní ìgbà owó àwọn èèyàn ní ọ̀nà èrú débi pé àwọn tẹ́gbó wọn gan wọn nígbà pẹ́ gbó ẹjáwó gbà lọ́wọ́ wọn náà pé ẹ bá yọ wọn bí ẹ ìbá tó yọ sí ó wá ní kó mú owó ọwọ́ ẹ̀ wá tó bá fi owó yẹn lẹ̀ wọ́n ní ó fipá gbowó lọ́wọ́ ẹ̀ àmọ́ ti tẹ́tẹ́ wá burú ju ìbọn yẹn lọ ọ̀nà ẹ̀rú ni tẹ́tẹ́ gbé kalẹ̀ ó wà níbi ọ̀nà bíi méjì síra wọn inú ẹ̀ ni táwọn ọlọ́wà ń pè ní alyanasib alyanasib eléyìí là ń pè ní lọ́tírì alyanasib wọn náà mú jáde látara sọ̀rọ̀ méjì pọ̀ yá nasib ìpín alyanasib lọ́tìrì là ń gbé torí pé tẹ́tẹ́ ọ̀nà méjì náà ló bá wá lọ́tìrì báwo náà ti ń ṣe lọ́tìrì tá a bá ti ń ṣe èyí jẹ èyí ò jẹ èyí ló wọlé èyí ló jáde gbogbo ń tà ń pè ní tẹ́tẹ́ kò jù báyìí náà lọ lọ́tìrì ni pé ká ní àwa bíi àwa mẹ́wàá ó yá ẹjẹ́ tí gbogbo akádáwọ́ one thousand tábádáwọ́ one thousand yìí nígbà tá a bá tujọ ó jẹ́ lòó ó jẹ́ ten thousand naira síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni a ní àwa mẹ́wàá ẹ ká dá wá one thousand naira wọ́n one thousand naira tá a dá yìí ó wá jẹ́ ten thousand naira ten thousand naira wá ní ó dá ẹ jẹ́ ká ta géèmù kan inú géèmù tá a máa ta yìí àwọn tó bá ti wíìnì lákòówó fún àwọn tí ò bá wíìnì kọ́ kí ló jẹ́ tiwọn wọ́n ti ṣòfò owó wọn wá dà ó ti bá tẹ́tẹ́ lọ eléyìí àwọn tó bá mọ mathematics dáadáa wọ́n máa mọ̀ wípé ọpọlọ àwọn èèyàn ni wọ́n fi ń ṣeré tó bá sọ fún ẹ pé ajá tún gbéra owó bàbá ìjẹ̀bú permutation and combination ni under law of probability lọ́wọ́ ní mathematics yẹ dáadáa wàá rí i pé ọpọlọ ni wọ́n ń takun yín wọ́n kàn ní géèmù kan ti jáde o ẹni tó bá ti predict nọ́mbà yẹn àwọn ló máa win gbogbo yín ẹwà àmọ́dá ọjọ́ bàbá ìjẹ̀bú olówó kan tó máa fún yín kó sówó ẹ̀ ló fún yín àwa ní gbogbo yẹn máa play game yẹn one thousand naira oní five hundred naira oní two hundred naira owó yín tẹ dájọ káàkiri lápapọ̀ yóò wá tu gbogbo ẹ̀ jọ permutation and combination law of probability yóò wá draw máàpù yẹn àwọn tí ó ti mọ̀ pé nọ́mbà tó máa jẹ́ kò ní ju bí nọ́mbà mélòó kan lọ wọ́n máa wá fọ́n nọ́mbà yẹn káàkiri àdúgbò ẹnìkan lè jẹ ní handabout kẹ́nìkan jẹ lálábà níbà kẹ́nìkan lọ jẹ lórílẹ̀ kẹ́nìkan lọ jẹ àwọn tó wà lálábà tí wọ́n lù táwọn ò ní jẹ tó bá gbọ́ yóò àwọn gbọ́ pé ah ó gbọ́ ni wọ́n ní ahmed ah ní tó pè jù ní ó jẹ five hundred thousand ah ọmọ èmi kò ní lùsọ̀ ògbó màá máa tá lọ ni. kò tẹ́ bá jẹ́ tẹ́ bá jẹ́ one thousand tẹ́ pè géèmù kan àwọn tó máa wíìnì géèmù yẹn lọ calculate dáadáa under permutation and combination rule ni wọ́n ní ju fifty lọ nínú one thousand nine hundred and fifty owó àwọn náírà bíi tó kù gbọmọ ló wà àpò bàbá jẹ̀wò ta ló gbọ́n ta ló gọ̀ bàbá jẹ̀wò ló gbọ́n o ta ló gọ̀ ẹgbẹ́ ta mọ̀ yẹn ju yòókù wàláì bá ṣe wá rí bó ṣe kéré yìí. àwọn èèyàn ti wá kó àdánwò látàrẹ̀ under the lottery the là ń sọ yẹn o ọ̀kan nìyẹn túwárù míì ìyẹn ó bá àwọn àwòrán mi nínú àwòrán túrà òun ó bá ayò táwọn èèyàn máa ń ta tí wọ́n gbajúgbajà mà èèyàn ó ludo bíi ayò bíi drag bíi káàdì bíi chess Badamon èyí tó wá jẹ́ ọ̀gá nínú ẹ̀ ní football ìyẹn ló wá le jù ìyẹn ló le jù ọ̀rọ̀ tẹ́tẹ́ ti débi wípé ẹ̀rí yẹn nígbà tó bá ta tán yóò yọ aago ẹ̀ kí ló ṣe ọ́fíìpò ti jẹ mí lọ ni agbágo ẹ̀ kalẹ̀ tọ́rọ̀ aago bá gbá má atọ̀ ọba kò sí ló fẹ́ mú jáde tẹ́ẹ̀sì amúfóònù ẹ̀ ó yá mo tún gbélé sí i àyínà àtúntà agún wàlá ilẹ̀ àzín nínú ìlú tàǹtẹ̀ nínú ẹ̀yìn àti gbọ́ ẹni tó gbé mọ́tò ẹ̀ tó fi ta tẹ́tẹ́ ẹni tó mú ilé rẹ̀ odidi ilé tó kọ́ tó lọ fi ta tẹ́tẹ́ ẹ̀ tí mọ̀ ẹni tó fi ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ gangan wàlá ilẹ̀ àzín àwọn eléyìí wọ́n ti wà addictive ìyẹn ni wípé kíní àwọn lọ́mọ ń kọ́ ní muslim ẹtù ti pé kíní yẹn ti kó wọnú ẹ̀jẹ̀ tí ò bá rí tẹ́tẹ́ yẹn ta ní tó kù ní pé yóò kú dànù. ìtìrì tẹ́tẹ́ ìtìrì tó ti ń bọ̀ láti ìgbà tó ti pẹ́ ni o má tọrẹ o ìtìrì tó ti ń bọ̀ ti pẹ́ tó bá lọ́wọ́ nu Monte Carlo ó ní kí ń pè ní Monte Carlo bíi báàgì báyìí ni ẹ lọ ìtìrì Monte Carlo gúgú wà ẹ lọ gúgú àwọn nǹkan náà. these are these are public knowledge ìmọ̀ àwùjọ ni. Monte Carlo àwùjọ kan ní USA ni wọn ní àwọn kan wọ́n jòkó lẹ̀ wọ́n wá tó bí fifteen ọ̀gá oníjẹ́jẹ́ ìlú kọ̀ọ̀kan múra wọn wọ́n múra wọn lọ́lọ́kan òjọ̀kan wọ́n wá ní àwọn jọ ọ̀gá wá títa kìíní wà kejì wà kẹrin àwọn méjì nínú wọn wọ́n ṣubú lẹ̀ wọ́n kú dànù because wọn lè dìde wọn lè lọ ṣe nǹkan kan lẹ́yìn oúnjẹ tí wọ́n fún wọn wọ́n jẹ wọ́n wọ́n dẹ̀ ń ta tẹ́tẹ́ yẹn lọ ó padà wá kú àwọn èèyàn méjì nínú wọn. àwọn méjèèjì wọ́n ní wọ́n bá dé rí wípé àwọn méjì ta tẹ́tẹ́ wọ́n dẹ̀ ṣubú lórí tébù tí wọ́n ta tẹ́tẹ́ yẹn àwọn méjì kú síbẹ̀. torí wípé tọ́mọ́ sọ pé èèyàn ti wà addictive wípé addiction ti tẹ̀lẹ̀ sí nǹkan náà ti mú lẹ́jẹ̀ẹ́ yòbó ni ó ti di ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀hẹ́n ẹni tí wàá sọ pé nǹkan ti di ẹ̀jẹ̀ èèyàn ó túmọ̀ sí pé ó ti di àdánwò mọ́ lára tó sábà wò lẹ́yìn géèmù fojú àtàláwọn tó ń wò yẹn owó kí wọ́n ná síbi kìíní wàláì kìí ṣe kìí ṣe kéré mi o owó tí wọ́n ná síbi bọ́ọ̀lù ẹlòmí gbogbo adúlé ayé ẹ̀ ìdí bọ́ọ̀lù ló wà ah, ayé ẹ̀ ti ta. ọmọ tí mo rà lánàá àti fifty pound tàbí ọmọ lọ́mọ yẹn o ọmọ tó rà bóyá kò tó kò sí ìjẹun ń ọmọ yẹn rà gbogbo fámìlì ọmọ yẹn máa ra gbogbo wọn o a ní Ronaldo seven bí Ronaldo ti ń gbá yẹn bẹ́ẹ̀ làwọn ẹ̀rí wípé géèmù yìí lọ́nà tiẹ̀ àwọn afáàmì ní báwọn yẹn bá ti mú ẹni tó jẹ́ mọ́jẹ̀mú àwọn ṣùrù tó yẹ kí wọ́n ní pẹ̀lú football tó bá ní bá láì pẹ̀lú football because sport ni eré ìdárayá ni àmọ́ àwọn èèyàn ti tọ́ di ọ̀nà àdánwò lẹ́nu ìbádàlá mo wo orí Google mo wá lọ wo oríṣiríṣi àwọn bẹ́ẹ̀ kìíní tó wà ní Nàìjíríà ìfàgbà tó tó tẹ̀síkàmì ilé kọ́tà bet three fifty five naija three fifty bed, sure bed two four seven naira bed, bed naija ninety fifty bet merry bed betri tropicana bed colony loving bed, my bed naija naira shake bed, naija predict bed, money bed, everything bed bed bed. torí káwọn èèyàn lè kó sídìí tẹ́tẹ́ tẹ́bá ti wá rí tẹ́bá ti wá ń gbá bọ́ọ̀lù gan ẹ̀rọ àwọn èèyàn wọ́n ti wọ́n ti ń ta tẹ́tẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti ń ta tẹ́tẹ́ lọ. bẹ́ẹ̀ ni ọlọ́run sọ pé alimẹ́sìr ni àmàlì ṣàìbọ́n tẹ́tẹ́tẹ́ rí yẹn nínú irinṣẹ́ kí ni irinṣẹ́ èṣù ni pàṣẹtẹ́nibú ẹ jìnnà sí i. ìbádàlá ẹ ti ká wò ní ṣókí àwọn aburú tó ń bẹ lára tẹ́tẹ́ àtọ́tí aburú tó ń bẹ lára ẹ̀ àkọ́kọ́ àwọn méjèèjì irin ẹ̀ṣẹ̀ ni wọ́n jẹ́ kí ni wọ́n isman kẹ̀bí ẹ̀sẹ̀ ńláńlá òun làmì ni wọ́n ti kí wọ́n jẹ́ ọlọ́ba ní kí wọ́n tó lè fún wa nú ẹ̀ tàkàlẹ̀ fún wa téèyàn máa ń fi ẹ̀sẹ̀ gbáráǹtì níwájú ọlọ́run ní ìbádàlá ìrìn ẹ̀sẹ̀ gbáráǹtì níwájú ọlọ́run ọlọ́ni kún innama harrama rabbi as-sawa'i ma wa ma batan wal isma wal baghy bi ghayri al-haqq wa an tushriku billahi ma lam yunzil wà á ń tẹ kúlù alẹ́ lẹ́yìn má dàtà àlẹ́mùn ọlọ́run ìrẹ́ àmẹ́sì sọ fún wa iná máa rọ́mọ rọ́bì ẹ̀ sọ̀rọ̀ àyè ọlọ́run ọba mi ó ti ṣe àwọn ìwà àgbèrè ó ti ṣe léwọ̀ máa zọ̀ àárọ̀ mí àwà máa bá tàn èyí tó hàn nínú àgbèrè ni àti tó pamọ́ wà ní isma ìwà ẹ̀ṣẹ̀ owó tá a bá ń pè níwọ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́run bá dìkẹ́ láti haramẹ̀ ọlọ́run bá dìkẹ́ láti ṣe léwọ̀ ẹlẹ́ẹ̀kejì alhamdu wal maisir min amali shaitan ọtí mímu àti tẹ́tẹ́ títa ọmọ ìyá mi kí la pè wọ́n irinṣẹ́ èṣù ọlọ́ọ̀bà àdìjẹ́ lọ́lọ́ sọ lè nínú Al-Qur'an ọlọ́ni innamal khamr wal maisir wal anzab wal azlam rijsun min amali shaitan tẹ́rọ ti tí ṣàìtọ́nù jẹ́ tọ́lá sọ pé ṣàìtọ́nù ti buwá máa sọ lànàtùlà àléyìí ẹsẹ̀kẹsẹ̀ aláàánà rẹ̀ ni lànàtùlà àléyìí ibi dandan ọlọ́run fún ọmọ bá ṣe ìtọ́ni ọlọ́run wá ní àwọn tá a sọ yìí tẹ́tẹ́ títa ọtí mímu irinṣẹ́ ṣàìtọ́nù ni wọ́n jẹ́ ẹlẹ́ẹ̀kẹta anahuma yasudani anzikirila wà ní sọ́dà gbogbo àwọn ẹnikẹ́ni tí wọ́n bá ti kúndùn ọtí mímu tí wọ́n kúndùn ìmọ̀ ta tẹ́tẹ́ àti rántí ọlọ́run mọ̀ nira fún wọn àti kírun fọlọ́run yóò mọ̀ ní wọn lára àti gbàwẹ̀ fọlọ́run yóò mọ̀ ní wọn lára torí pé wọ́n ti múlẹ̀ pẹ̀lú ṣàìbọ́ọ̀n eléyìí àdánwò tí àwọn èèyàn kú sí mi gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ̀rì sínú ọtí mímu ẹnikẹ́ni tó bá ti tẹ̀rì sínú tẹ́tẹ́ títa àti jọ́sìn fọlọ́run ó nira fún wọn ó dà tí wọ́n bá ń jọ́sìn fọlọ́run ẹ̀mí wọn ò ní mọ tí ń bẹ̀ ṣàìbọ́ọ̀nù ti jẹ wọ́n lérè nìyẹn ọlọ́run sọ pé wọ̀yẹ̀ tẹkùn àzìkìrìlá àti rántí ọlọ́run wà nira fún wọn àti rántí ọlọ́run bàtí rántí ọlọ́run ká kírun bọ́lọ́run kẹta alukurhan ká ṣe azikar oríṣiríṣi àti ṣe gbọ́ àwọn kìíní yóò nira ó túmọ̀ sí pé ṣàìbọ́n ti ṣe kí ni ó ti wí ni wọn. tó bá ti rí ẹni tó ń ta tẹ́tẹ́ àbí ẹni tó ń mutí mà wípé ṣàìbọ́n ti ń jẹba lórí ẹ̀ ẹni pé èṣù ti jọba èṣù ń wìn yẹn lọ́wọ́ gbogbo iye tó wù fọlọ́hún rí nídìí tẹ́tẹ́ ṣàìtọ́ọ̀nù ló ń jọba lórí ẹ ṣàìtọ́ọ̀nù is winning and he is losing ìyẹn ni wípé èṣù ń winning òun ṣe kí ni òun losing ibadala almeitir yemhaqul baraka fil bilad albarika àlùbáríkà tó ṣe pé ọlọ́run màlúkà tó pé nínú tó wù tọ́mọ ènìyàn kù kátà sí jùlọ nínú gbogbo nǹkan tí èèyàn ń bá ní àlùbáríkà náà ni tó ṣe pàtàkì jù nínú ẹ̀ téèyàn bá ní díẹ̀ tọ́wọ́ bá bá àlùbáríkà sí wàláhì ó ti ní púpọ̀ ọlọ́run wá ní nínú àwọn ẹ̀kọ́ bá a rí dìmú lára tẹ́tẹ́ àti ọtí mímu wọn a máa yọ àlùbáríkà kúrò nínú tí èèyàn bá ní. wọ́n á máa yọ àlùbáríkà kúrò nínú tí ọba ní gbogbo yẹn tí ọba ní nídìí tẹ́tẹ́ kò sí àlùbáríkà ọlọ́run bẹ́ẹ̀ nǹkan owó náà lè wúlò fún o bẹ́ẹ̀ ni kò lè fi rí ṣe nǹkan gidi ìbádàlá àtàwọn nǹkan míì tí àwọn àbá tó wípé ìbísàrù jàrá imú al-mukhtalifa fil-mujtama' ẹ rí i pé àwọn ìwà àbàjẹ́ ọlọ́kan òjọ̀kan ó ti pọ̀ nínú àwùjọ wa látara gírí látara ọtí mímu àti tẹ́tẹ́ títa àwọn ọmọ ti di criminal fayọyẹn náà tó bá rọ ọmọ kékeré wa mú a ah, ẹ wà ọmọ wò báyìí ah, ah, ọmọ ọdún mélòó lélẹ́yìí kò sí eléyìí ò sí wọ seventeen years ah gbàgbé gbogbo yẹn o gbàgbé gbogbo yẹn in tó gbé sára ó ti ju ọjọ́ orí ẹ̀ lọ tó bá ti mu nínú àwọn ọdún yẹn bóyá codeine ló mu ni bushi ló mu ni àbí ṣíṣà ló ṣá ni anyone èyí tó bá ti múnú ẹ̀ ó ti. àwọn ìwà àbàjẹ́ olókùn ìjọ̀kan máa pọ̀ inú ẹ̀ lẹ́mọ̀ gbọ́ fún wọ́n jà three to three five rape ẹ̀mọ̀ gbọ́ amúrọ́bìrì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tí wọ́n mú yẹn ó ń ṣe kí ni ó ń gbé wọn lọ síbi aburú bákan náà tàwídù náà alẹ́lẹ́kẹ́sẹ̀ ẹ̀mí àwọn èèyàn wà lẹ̀ àwọn èèyàn nílé ṣiṣẹ́ máa torí pé ó ń retí owó tẹ́tẹ́ tí ó wìn eléyìí lágbára bákan náà tẹ̀kírí ìbòlùbòyó àlùmọ́hánìrọ́ àìmọyelé ló ti túká látara ọtí mímu àti tẹ́tẹ́ títa èmi ti rí ọkọ àtìyàwó tí wọ́n jà akàtà rí obìnrin yẹn ọkàn sáré ó sáré jáde ọkọ ẹ kàn lé ní ọkọ ẹ lé gbogbo àwọn èèyàn dìde sí wọn ẹ kí ló ṣẹlẹ̀ kí ni ó fẹ́ nà wọn yóò rí nà ìyẹn kàn bínú lọ ni ọkọ yẹn kà bínú lọrí ni kí ló ṣẹlẹ̀ ìyàwó ló padà wá ń jẹ́wọ́ owó tọkọ ẹ fún kófí débẹ̀ kalẹ̀ ẹnìkan wá sọ fún pé nọ́mbà kan máa jẹ ó bá lọ fún yẹn ta bàbá jẹ̀lú owó bá lọ ọkọ wá dé ìmú sọ fún wa live o ọkọ dé ó fi máa jẹ òwárí tó wá pé yóò yá òun lówó ìyẹn ò sí ọkọ̀ ẹ̀fẹ́ ó fẹ́ kó ẹ̀ṣẹ̀ fún un àìmọ̀ ilé tó ti wá dàrú lórí tẹ́tẹ́ ẹ̀yìn arúgbó ọlọ́run ní ìparí kò sí ń ta lè fi bọ́ lọ́wọ́ aburú àwùjọ yìí àfi ká di okùn ọlọ́run ọba mú ká di kùránì ọlọ́run ọba mú ká di súnà nẹ́dùá Muhammad sallallahu alayhi wa sallam ká di mú ká lé àwọn ọmọ wa nídìí ẹ̀sìn ọlọ́run ká má lé wọn sákò nídìí ẹ̀sìn táwọn máa sọ́ọ́ nìyí máa sọ nípa àwọn tó wá gbádùgbò alánà àwọn oníṣòkòtò péńpé ọ̀gá fi ṣòkòtò péńpé yẹn lẹ̀ reality tá à ń bẹ sọ oníkó dì mú. oníṣòkòtò péńpé tó ń sọ yẹn ànábì ló pa wọn láṣẹ ó dẹ̀ tẹ́ wa lọ́rùn èyí tí wọ́n ń ṣe yẹn ṣàìtàn ló pa wọn láṣẹ tó tẹ́ lọ́rùn wàláì kò tẹ́ lọ́rùn wàláì kí gbogbo wa lè là nínú àwùjọ ká lè jọ torí ilé papọ̀ ẹ jẹ́ ká bọ́ síbi ẹ̀sìn ọlọ́run ká di tírà ọlọ́run ọba mú alukur'an kábí ìlànà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wọ́n máa ń pè ní ahli sunna wọ́n àwọn tó tẹ̀lé sunna nábì kí lànábì dì mú tó kọjá alukur'an ọlọ́ni laqad kana lakum fi rasulillahi uswatun hasana anábì ló fi ń da jù nínú alárìkọ́ṣe ẹni tí ẹ̀mọ́ kọjá abẹ́lẹ́ wọn bá ní jọlá kó jogun dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan wa kó gba àwọn ìjọsìn wa ó tún àwùjọ wa ṣe ó tún àwọn ọ̀dọ́ inú ẹ̀ ṣe àwọn àgbàlagbà inú ẹ̀ kó tún yé ó jẹ́ kí á ní ìfọ̀kànbalẹ̀ ìfarabalẹ̀ nínú àwùjọ rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk jazakumullahu khairan